the Lord fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣe iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa jẹ́ ká hallelujah mẹ́ta o ó yá o hallelujah hallelujah hallelujah ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá. ìyẹn ilé rẹ o Jésù ọba tó sogun ayé mi dala ìlágbára ògo yẹ ilé rẹ o Jésù ẹ̀yin lẹ sọ ogun ayé mi dala ìlágbára ẹ̀jẹ̀ akọrin ìyìn yẹ ilé rẹ o Jésù. ọba tó sogun ayé wa dàlà ìlágbára ògo yẹ ilé rẹ o jésù ẹ̀yin lẹ sogun ayé wa dàlà ìlágbára ẹjẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó sogun ayé wa dàlà ìlágbára bí ẹnì kọ̀ọ̀kan wa bá wà láàyè bá bá wà láàyè lónìí so agbára ọlọ́run ni kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ọgbọ́n orí wa bẹ́ẹ̀ sì ni kì í ṣe àdúrà tá a mọ̀ gbà àánú ọlọ́run la rí gbà so abẹ́rẹ́ sí ní dúpẹ́ bó olúwa mo dúpẹ́ torípẹ́ dá mi sí fún ògo yín olúwa mo dúpẹ́ torípẹ́ ẹ̀jẹ̀ kógun ayé ó borí mi ẹ̀jẹ̀ kógun ọ̀tá ó borí iṣẹ́ mi ẹ̀jẹ̀ kógun ọ̀tá ó borí ìdílé mi àdúrà ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun agbórúkọ yín ga ayìnyín lógo àṣeyín àwọn ọba ìjìnlẹ̀ ìfẹ́ gbọ́ pẹ́ wa olúwa ẹ̀yìn wa adúpẹ́ fún àánú tí a rí gbà àánú tẹ́ ẹ fi dá wa sí àánú tẹ́ ẹ fi ń pa wá mọ́ àánú tẹ́ ẹ fi ń pèsè fún wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa alágbára láyé àtidọ́run agbórúkọ yín ga àyìn lógo olúwa bàbá jésù ò ṣeun lórí ọmọ adúpẹ́ lórí ọkọ lórí aya lórí ẹbí wa àfihàn ògo àti ọlá forúkọ yín lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa fún ìrìn àjò yìí tá a ti bẹ̀rẹ̀ nínú oṣù tuntun yìí àgbẹ̀tẹ̀lógbà ọlọ́run bá wa rìnrìn àjò yìí lórúkọ jésù ògo yẹ orúkọ yín jésù olúwa wa a ó lọ síwájú ọlọ́run a ó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ so a ó bẹ ọlọ́run pé tó bá ní gbogbo ibi tá a ti kùnà pé kí jésù kó dáríjì wá kíkẹ́ jésù kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi yà wá sí máa dúà lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá ní gbogbo ibi tá a ti kùnà níwájú wọn lọ́run á bèrè fún àánú lórúkọ jésù olúwa jọ̀ọ́ àánú gbà ní gbogbo ibi tá a ti ṣìwàwù olúwa já àánú gbà olúwa já àánú gbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹjẹ́ a máa bèrè fún àánú olúwa jọ̀ọ́ nínú àdúrà talẹ́ yìí jẹ́ kí n rí àánú gbà olúwa fi àánú gbọ́ tèmi ilẹ̀kùn àánú olúwa jọ̀ọ́ ṣí fún ẹnì kọ̀ọ̀kan wa tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò lè jẹ́ ká dùn àwọn gbà olúwa dáríjì wá ẹ̀mí mọ́ jẹ́ ká ráàánú gbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya ẹ̀ṣẹ̀ mọ́jọ́ dènà wa nù péjọpọ̀ àdúrà talẹ́ yìí jésù olúwa wá a ó gbàdúrà a ó sọ fọ́nà pé olúwa tó bá ní gbogbo ìmísí ẹ̀ṣẹ̀ nú ayé mi olúwa bá ń ti jáde so ẹ rí i pé ṣẹ́ni àwọn yorùbá mọ́ sọ pé so wọ́n ní wọ́n nígbà míì wà torí pé ẹni tó bá gbé epo sórí tó wọ aṣọ funfun ó gbúdọ̀ kíì sára so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ìrìn àjò wa nú ayé rí o so ọ̀nà tóró là sí rìn so ó ṣeé ṣe ńgbà míì kéèyàn fẹ́ fi ẹ̀gbẹ́ gbà nǹkan torí pé ọ̀nà tóró ni kì í ṣe ọ̀nà gbòòrò so ẹja gbàdúrà ẹja sọ olúwa gbogbo ìmísí àtinúdẹ́ṣẹ̀ inú ayé mi olúwa bá ń ti jáde olúwa gbogbo gbòǹgbò ẹ̀ṣẹ̀ yes gbòǹgbò ẹ̀ṣẹ̀ nínú ayé mi gbòǹgbò ẹ̀ṣẹ̀ nínú ọkàn mi olúwa bá ń fatukọ dáná sun ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo gbòǹgbò ẹ̀ṣẹ̀ gbogbo orúgbọ́n ẹ̀ṣẹ̀ nínú ọkàn àyà wa nínú ayé wa lórúkọ jésù olúwa fatu yes olúwa fatu afẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ìdè ẹ̀ṣẹ̀ tó ń dè wá olúwa já bàbá jésù já ìdè ẹ̀ṣẹ̀ tó dè ẹnìkọ̀ọ̀kan wá já ìdè ẹ̀ṣẹ̀ tó dè wá lórúkọ jésù olúwa já ìdè ẹ̀ṣẹ̀ tó dè wá ọlọ́run tó pọ̀ nípa àti agbára sọ wá di òmìnira jésù olúwa wá so a gbàdúrà a sọ fọlọ́pọ̀ olúwa mo ti dé sínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ olúwa wá bá ayé mi pàdé so sẹ́rí ọlọ́run máa ń ó máa ń dìídì ṣe àwọn iṣẹ́ ìyanu nínú ìpéjọpọ̀ àdúrà so ìpéjọpọ̀ àdúrà kọ̀ọ̀kan ló ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ ṣe so ẹja sọ fọlọ́run pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa wá báyé mi pàdé yes olúwa wá bọ́ ọkàn mi pàdé olúwa wá láyé mi kọjá olúwa jẹ́ n rí agbára rẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa wá bá ayé wa pàdé o nínú péjọpọ̀ àdúrà talẹ́ yìí ẹnìkọ̀ọ̀kan wa olúwa já rí ọ olúwa farahàn wá rí agbára rẹ a rí ìyanu rẹ lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ sáàrin wa ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára olúwa sọ̀kalẹ̀ sáàrin wa wá jẹ́rìí agbára rẹ láàrin wa wá ṣe bó o ti ń ṣe láàrin wa a fẹ́ rí ọwọ́ agbára rẹ a fẹ́ rí ìyanu rẹ lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ lágbàdo àìkọjá jésù kristi olúwa wa ẹ̀sọ́ ẹja kọrin ẹ̀yin la lágbára ẹ̀yin la tóbi jù ẹ̀yin la lágbára jésù ẹ̀yin la tóbi jù kò má sógun tó lè borí rẹ ìwọ la lágbára ẹja kọrin ìwọ la lágbára ìwọ́lá tóbi jù ìwọ́lá lágbára ìwọ́lá tóbi jù kò má sógun tó lè borí rẹ ìwọ́lá lágbára ẹ̀yin la lágbára ẹ̀yin la tóbi jù ẹ̀yin la lágbára ẹ̀yin la tóbi jù o kò má sógun tó lè borí rẹ ẹ̀yin la lágbára oya ẹ̀yin la lágbára Jésù ẹ̀yin la tóbi jù o ẹ̀yin la lágbára ẹ̀yin la tóbi jù o kò má sógun tó lè borí rẹ ìwọ la lágbára ẹjá gbàdúrà ẹjá sọ fọlọ́pọ̀ olúwa gbogbo ogun ayé mi olúwa bá ń wo dànù lálẹ́ yìí yes gbogbo ogun tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà àtàlẹ́ yìí olúwa bá ń bíwó yes torí pé ẹ̀yin ni alágbára yes ọlọ́run lágbára ju ogun tí a lè máa jà lọ ó lágbára ju àwọn ọ̀tá wa gan lọ ẹja sọ fún ẹja pé ẹja ká pe ọlọ́run níjà pé olúwa wá lo gbogbo agbára rẹ̀ láti wá wó ogun ayé mi palẹ̀ bóyá ogun lórí ọmọ ni bóyá ogun tó ń ja iṣẹ́ wa ni bóyá ogun lórí àgọ́ ara wa ni ẹlòmíì ogun tó ń jà inú àgọ́ ara rẹ̀ ni so ó ń gbé ogun yẹn káàkiri ẹlòmíì ń jagun lórí iṣẹ́ rẹ̀ so ẹlòmíì gan jagun ó ń jagun lórí ìdílé rẹ̀ ẹja gbàdúrà ẹja sọ fọ́nà àgbàdúrà yẹn báyìí olúwa torí pé wọ́n lálágbára olúwa wa kọlu ogun ayé mi lálẹ́ yes gbogbo ogun tó ń jà mí gbogbo ogun tí mo gbúwọ́ ọdún péjọ bàdúrà yìí olúwa bá ń kọlù olúwa wò dànù ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù torí pé wọlá lágbára ah, olúwa kọlù ogun ayé wa tó bá ní gbogbo ogun tí ẹnìkọ̀ọ̀kan wá gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá kọlù olúwa kọlù lórúkọ jésù olúwa wó dànù pẹ̀lú agbára rẹ olúwa wó ogun ayé wa dànù lórúkọ jésù olúwa wó ogun ayé wa dànù pẹ̀lú agbára rẹ olúwa wó gbogbo ogun ayé wa dànù lórúkọ jésù olúwa wó dànù gbogbo ogun àìsàn gbogbo ogun lórí ọmọ gbogbo ogun lórí iṣẹ́ wa gbogbo ogun lórí ìrìn àjò wa lórúkọ jésù olúwa bíwọ́ nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa bí ogun ayé wa wó ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára olúwa bí ogun ayé wa wó gbogbo ogun tí ẹnì kọ̀ọ̀kan wá gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí lórúkọ jésù olúwa gbà wọlẹ̀ olúwa gbà ogun ayé wa wọlẹ̀ olúwa gbà ogun ayé mi wọlẹ̀ ẹ jẹ́ á máa tẹnumọ́ àdúrà yẹn olúwa jọ nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa gbà ogun ayé mi wọlẹ̀ gbogbo ogun tó fẹ́ dójú tì mí olúwa bá ń pa wọlẹ̀ gbogbo ogun tó fẹ́ tó fẹ́ jẹ́ káyé omi ó wà lójú kan olúwa bá ń gbà wọlẹ̀ ẹ̀mí mọ́ gbà ogun ayé mi wọlẹ̀ ogun tó ń ja ọmọ mi olúwa gbà wọlẹ̀ gbogbo ogun tó ń ja ìdílé mi olúwa gbà wọlẹ̀ jésù kristi olúwa wa jésù olúwa wa so a gbàdúrà à á sọ fọlọ́pọ̀ olúwa gbogbo àwọn ẹ̀mí tó ń fogun jà mí yes àwọn ẹ̀mí tó ń bẹ di ogun ayé mi olúwa bá ń kọlù wọn lálẹ́ yìí so sẹ́ni kì í ṣe gbogbo ogun ni àwọn doctor lè ṣe o so àwọn doctors ọlọ́run fún wọn ní agbára wọ́n ní limitation nípa tó bá di nípa ti ìwòsàn wọ́n ní limitation so mi ò ní ká mọ́ lọ sí hospital mi ò ní ká mọ́ lóògùn so bó bá ní àwọn tó wà on prescription drug ẹ jẹ́ kán máa lo oògùn wọn o ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé ó níbi tí oògùn lè ṣiṣẹ́ dé àwọn prescription drug tá à ń lò yẹn ó níbi tó lè ṣiṣẹ́ dé so ibi tí agbára ogun bá parí sí ibẹ̀ sì ni agbára ọlọ́run ti bẹ̀rẹ̀ ẹja gbàdúrà ẹja sọ fọlọ bọlúwa tó bá dé gbogbo àwọn ẹ̀mí tó ń bẹ́ǹdì ogun ayé mi so àwọn ogun àwọn ogun mi tí a ń jà ẹ̀mí kan ló ń bẹ́ǹdì ẹ̀ yes so àwọn ogun mi tí ọ̀pọ̀lọpọ̀ wa ń jà ẹ̀mí ni so ó dìgbà tí ọlọ́run bá bá wa ṣẹ́ ogun ẹ̀ tọ́lọ́run bá lu ẹ̀mí tó bá tó bá pa tó bá tó bá gbá ogun tó bá tó bá ṣẹ́gun ẹ̀mí yẹn ìgbà yẹn lógun mi ò tó ṣẹ́ so ẹ jẹ́ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo story ma woman tó gbé ọmọ rẹ̀ tó tó bá tó bá kéésì ọmọ ẹ̀ wá sí ọ̀dọ̀ Jésù ní Matthew fifteen so ọmọ yẹn wọ́n ní pé kò lè tẹ̀lé ìyá rẹ̀ wá torí pé ẹ̀mí èṣù ń dà láàmú so ó wá bá Jésù so ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún bá Jésù pé kí Jésù kó ràn lọ́wọ́ Jésù pàpà ràn lọ́wọ́ so ó wá sọ fún ó ní pé ó ní pé ìgbàgbọ́ rẹ̀ ti kí ni ó mú ọmọ rẹ̀ lára dá so wọ́n ní immediately ó ní ọmọ rẹ̀ sì gba ìwòsàn níbi tó jìnà réré so ọmọ yẹn gan ò sí níbi tí Jésù wà ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ ó jáde ó sì lọ wo ọmọ yẹn sàn torí pé ẹ̀mí èṣù tó ń da ọmọ yẹn láàmú so agbára ọlọ́run kọlu ẹ̀mí èṣù yẹn ẹjẹ́ àgbàdua ẹjẹ́ sọ̀fọ́nà pẹ̀lúwa gbogbo agbára tó ń bẹ nídìí ogun tó ń jà mí gbogbo àwọn ẹ̀mí tó ń fogun jà mí àwọn ẹ̀mí tó ń bẹ nídìí ogun ayé mi olúwa bá lù wọ́n bọ̀lẹ̀ lálẹ́ yes olúwa lù wọ́n bọ̀lẹ̀ olúwa ta wọ́n lọ́fà olúwa fà wọ́n ya ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí tó ń bẹ di ogun ayé wa ẹ̀jẹ̀ bí ọlọ́run sí wọn pé olúwa jọ̀ lálẹ́ olúwa kọlù wọn àwọn ẹ̀mí tó ń bẹ nídìí ogun tó ń ja ẹnìkọ̀ọ̀kan wa àwọn ẹ̀mí tó ń bẹ nídìí ogun tó ń ja iṣẹ́ wa ogun tó ń ja ìdílé wa ogun tó ń ja àgọ́ ara wa lórúkọ jésù olúwa bá kọlù wọn olúwa fà wọ́n ya bàbá jésù fà wọ́n ya fà wọ́n ya fà wọ́n ya bàbá jésù fà wọ́n ya yes àwọn ẹ̀mí èṣù tó ń bẹ́ńdé ogun ayé wa olúwa fà wọ́n ya olúwa ta wọ́n lọ́fà ẹ jẹ́ á máa gbàdúrà yẹn dáadáa olúwa ta wọ́n lọ́fà àwọn ẹ̀mí èṣù tó ń fogun jà wá àwọn ẹ̀mí aláyànlé àwọn ẹ̀mí tí sàtánì yàn láti wà ń di ọ̀rọ̀ ogun ayé wa láti máa fogun jà wá lórúkọ jésù olúwa bì wọ́n wọ́ olúwa finá sun wọ́n dànù nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí ọlọ́run tó kọ́ nípa àti agbára olúwa ta wọ́n lọ́fà lórúkọ jésù olúwa ta wọ́n lọ́fà bàbá jésù jọ ta wọ́n lọ́fà olúwa ta wọ́n lọ́fà olúwa ta wọ́n lọ́fà olúwa olúwa ta wọ́n lọ́fà olúwa finá sun wọ́n dànù lórúkọ jésù olúwa dáná sun olúwa kọlù wọ́n olúwa fa ìjọba wọn yá jésù kristi olúwa wa jésù kristi olúwa wá so àdúrà wa lẹ́yìn so àdúrà ìsọjí ni so tó bá ti di àdúrà ti ìsọjí so a lè ní ká kọrin a lè kọrin a lè a lè ní ká fò sókè so a lè ní ká pàtẹ́wọ́ a lè ní ká jókòó ṣùgbọ́n àdúrà ìsọjí ni a jọ gbà ni so gbogbo alájọ gba àdúrà ti alẹ́ yìí èmi sì gba ọlọ́run gbọ́ pé n tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run yóò ṣe lórúkọ jésù mo ní ohun tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé wa ọlọ́run yóò ṣe lórúkọ jésù ẹ jẹ́ gbàdúrà á pariwo olúwa já gbogbo ìdè mi lálẹ́ gbogbo ìdè tí mo gbúwọ́ ló péjọ pàdúrà yìí tá a bá ṣe ń gbà á ẹjọ́ kó ń kálukú mọ̀ mìíra tó bá ní àwọn tí wọ́n ti ẹ̀ kẹ́ra bí àwọn kẹ́ra wọnú péjọ pàdúrà yìí ẹ jẹ́ káwọn náà mìíra díẹ̀ so ẹ jẹ́ ká ẹ jẹ́ ká kó ń kálukú mọ̀ bá a ṣe ń mìíra yẹn à ń mìíra wa nínú ìgbàgbọ́ ni à ń lo ìgbàgbọ́ yes à ń lo ìgbàgbọ́ torí pé ìgbà mi wà táìsàn bá dé ìmọ́lẹ̀ so ìyẹn gbúdọ̀ ìyẹn gbúdọ̀ dìde so ẹ rí i pé àwọn tí wọ́n ṣàìsàn tó yẹ pé wọ́n wà lórí bẹ́ẹ̀ tí wọ́n lè dìde so ìgbà mi wà torí pé wọ́n dìde wọ́n exercise ara wọn so ẹsẹ̀ wọn á sì máa wú àgọ́ ara wọn máa ṣe kíni á máa wú jẹjẹ pé ẹlòmíì gan kò lè dìde lọ tọ̀ fúnra rẹ̀ so ó ní láti pe àwọn nurse láti ṣe kíni láti wá tọ́jú ẹ̀ torí pé wọ́n mọ exercise so tá a bá ń gbàdúrà èdè àwa gan ògbúrò fẹ́ra wa sínú èdè so a gbàdúrà olúwa tó bá ní gbogbo ìdè tó dè mí <laughs> tó ń dè mí wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá mi jà olúwa já gbogbo ìdè mi gbogbo ẹ̀yin ìdè ẹ̀yin ìdè àìsàn ẹ̀yin ìdè nínú ẹ̀jẹ̀ nínú omi ara ẹ̀yin ìdè tó di ọ̀nà mi tó de eré mi olúwa fi iná jàdánù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa máa já ìdè yes olúwa já ìdè Baba jésù jáde olúwa jáde olúwa jáde gbogbo ìdè tó di ẹnìkọ̀ọ̀kan wa olúwa máa já yes olúwa dáwọ́lé wa bàbá jésù dáwọ́lé wa já gbogbo ìdè gbogbo ìdè èṣù gbogbo ìdè ẹ̀ṣẹ̀ gbogbo ìdè ọ̀tá tó dè wá tó di ayé wa olúwa já àìkọ́ máa sin dáríkà pọ́lí máa sin fojú dìá ẹ̀mí máa já ìdè wa olúwa sọ wá di òmìnira ẹnìkọ̀ọ̀kan wa tú wálẹ̀ tó bá níbikíbi tí àwọn ọ̀tá lọ so wá mọ́ tó bá níbi kíbi tí wọ́n di ẹ̀dá wa mọ́ olúwa tú ẹ̀dá wa lẹ̀ ẹ̀mí máa já ìdè wa olúwa sọ di òmìnira bàbá jésù sọ wá di òmìnira olúwa máa já ìdè olúwa já ìdè olúwa tú ìdè jésù já ìdè jésù tú ìdè yes gbogbo àgádágodo tí wọ́n fi tì wá èyí wọ́n fi ti orúkọ wa tó bá ní àwọn tí wọ́n fi àgádágodo ti ayé wọn àwọn tí àwọn ọ̀tá fi àgádágodo ti iṣẹ́ wọn gbogbo àgádágodo òkùnkùn olúwa fi náà já dànù ẹja gbàdúrà yẹn olúwa já gbogbo àgádágodo oògùn táwọn ọ̀tá fi tì mí olúwa bá ń jà dànù yes olúwa finájà finájà finájà finájà finájà finájà mo fẹ́ bọ́ olúwa sọ mí di òmìnira nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí bàbá jésù jọ sọ mí di òmìnira olúwa olúwa sọ mí di òmìnira olúwa bá aṣọ ìnira lára mi olúwa já gbogbo èdè mi ìdè tó dè mí tí ò jẹ́ ń tẹ̀síwájú olúwa bá ń finá já finá já ìdè mi olúwa finá já ìdè mi olúwa finá jáde mi olúwa jésù olúwa wà ẹja kọrin yìí mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ wá gbé mi níjà mo fẹ́ bọ́ o a fẹ́ bọ́ a fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà a fẹ́ bọ́ o a fẹ́ bọ́ a fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà àfẹ́ bọ́ oya oya àfẹ́ bọ́ àfẹ́ bọ́ o ayérayé gbé wá níjà àfẹ́ bọ́ o àfẹ́ bọ́ àfẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà àfẹ́ bọ́ o àfẹ́ bọ́ àfẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà àfẹ́ bọ́ o àfẹ́ bọ́ àfẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà àfẹ́ bọ́ o amen so a tún àdúrà yẹn gbà ẹ̀mẹ́ta la gbà so sẹ́rí ibi tí ibi tí ìṣẹ́gun ẹlòmíì ti bẹ̀rẹ̀ nìyẹn lálẹ́ ọlọ́run fẹ́ já ìdè sẹ́rí ibi tí ìdè burú sí ni pé bí wọ́n bá fi ìdè dèyàn ìdè yẹn ó lè ràn sí iṣẹ́ yàn so ìyẹn ni wọ́n gbédè o ṣùgbọ́n ìdè yẹn á tún máa àfẹ́ẹ̀tì iṣẹ́ tó ń ṣe tí wọ́n bá fi ìdè dèyàn ìdè yẹn lè ràn sí àwọn ìlérí tí ò bá ti ṣẹ so bí àwọn ọ̀tá bá dèyàn ìdèyẹ gángbà mi ó mọ extend sí ara ọmọ èèyàn yes ó mọ ó lè extend lára ọkọ sí ara aya ó lè extend lára aya sí ara ọkọ ẹ jẹ́ gbàdúrà olúwa bá já gbogbo ìdè tó dè mí yes gbogbo ẹ̀yin ìdè tó dè mí ẹ máa já olúwa tú mi lẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìdè tó dè mí ètò tó tún fẹ́ di ọmọ mi ìdè tó dè mí tó dè iṣẹ́ mi ìdè tó dè mí tó di ọ̀nà mi àwọn ìdè tó dè mí tó tún dè ire mi olúwa bá ń jà ẹjẹ́ gbà á olúwa já gbogbo ìdè màlímà sídìkà pólíkà sífojúlìà gbogbo ìdè ọ̀tá lára wa olúwa já yes gbogbo ìdè tí àwọn ọ̀tá fi dè wá gbogbo agbára tí wọ́n fi dè wá olúwa kọlù agbára náà bàbá jésù tú wálẹ̀ yes olúwa tú ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ ẹjẹ́ àgbà àdúrà yẹn olúwa mo fẹ́ bọ́ tú mílẹ̀ lálẹ́ yìí gbogbo ìdè tó dè tí mo fi wà lójú kan olúwa bá ń já bàbá jésù tú ayé mi lẹ̀ olúwa tú iṣẹ́ mi lẹ̀ olúwa tú àwọn ọmọ mi lẹ̀ olúwa tú ẹ̀dá mi lẹ̀ gbogbo agbára tó dè mí olúwa bá ń kọlù ẹ̀mí máa já gbogbo èdè mi lálẹ́ olúwa sọ mí di òmìnira mo fẹ́ bọ́ o olúwa já èdè mi bàbá jésù jọ olúwa tú mi lẹ̀ bàbá jésù jọ tú mi lẹ̀ ìdè àlákàlà tó dè mí olúwa bá ń já gbogbo èdè tó di ọ̀nà mi gbogbo èdè tó di ayé mi gbogbo èdè tó di ẹ̀dá mi lórúkọ jésù olúwa bá ń jà gbogbo agbára tí wọ́n fi dè mí olúwa kọlù gbogbo àgádágodo tí wọ́n fi tì mí olúwa bá ń jà olúwa kọlù jésù kristi olúwa wa a tún kọrin mi so mo ti sọ fún àdúrà ní alẹ́ yìí so kò sí ẹni tí a ó fẹ́ àyè gbà láti rẹ̀wẹ̀sì so àdúrà alẹ́ àjọ gbà àjọ wọ́ra wa gbà ni. So, yes a ò ní fi àyè gba ẹnikẹ́ni láti láti láti láti rẹ̀wẹ̀sì a tún kọrin àdúrà yìí so orin ẹ lọ báyìí <laughs> so ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já ìdè máa já o ká ìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já oya óyá ìdè máa já o ká ìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já ìdè máa já o kàìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ìdè máa já o kàìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ìdè máa já o kàìsàn máa wọlé o ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ọ̀yà ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wá gbó wa kídè máa tú ọ̀ ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já o ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já ẹ̀mí mímọ́ wa gbó wa kídè máa já amen <laughs> oh my god ìgbà kẹta rèé o so àti wọnú àdúrà lọ nìyẹn o ẹja ẹja kọ́wọ́ lé orí wa olúwa gbogbo ẹrù ayé lórí mi olúwa bá ń yí dànù yes gbogbo ẹrù ayé gbogbo ẹrù ogun tí àwọn ọ̀tá dìrù mi olúwa bá yí dànù kó dáná sun gbogbo ìdè tí mo gbé wa ní ìpéjọpọ̀ àdúrà yìí gbogbo ẹ̀yin ìdè àìsàn gbogbo ẹ̀yin ìdè ogun ìdè gan tó dè mí mọ́ ogun yes ìgbà míì àwọn ọ̀tá lè fìdè dèyàn mọ́ ogun so wípé pé ogun yìí ó mọ tẹ̀lé yàn kiri so ẹlòmíà ẹjẹ ẹlòmíà ni ẹjẹ ń change state ẹjẹ ń change location so so so torí pé wọ́n wọ́n ti dè mọ́ ogun so tó bá kúrò ní state kan tó tún lọ sí state míì ogun yẹn á tún tẹ̀lé ẹlòmíràn ẹlòmíràn tó ẹjẹ́ ń change iṣẹ́ bóyá bíi tí mo ti ń ṣiṣẹ́ ni ò dáa so torí pé ó wà ní ìdè torí pé wọ́n ti di ẹni yẹn mọ́ ogun á tún máa gbé ogun yẹn kiri ẹjẹ́ gbàdúrà olúwa gbogbo ìdè tó ń dè mí mọ́ ogun ayé mi yes olúwa bá ń jà ah mo fẹ́ bọ́ olúwa olúwa tú mi lẹ̀ gbogbo ẹrù ogun lórí mi olúwa bá yí dànù kó fi náà sun ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ìdè tó ń dè wá etí àwọn ọ̀tá fi wá dè wá mú ogun ayé wa gan olúwa máa jà olúwa jà olúwa jà olúwa jà olúwa jà olúwa jà olúwa jà a fẹ́ bọ̀ ẹ̀mí mọ́ wọnú agbo wa lálẹ́ yìí olúwa máa já ìdè gbogbo ìdè àìsàn yes gbogbo ìdè àìsàn lára wa olúwa já gbogbo ẹrù ayé lórí wa olúwa yí dànù gbogbo ẹrù ogun tí wọ́n dìrù wá olúwa yí dànù olúwa jọ gbiná olúwa dáná sun ẹja gba àdúrà yẹn olúwa jọ gbogbo ìdè tó dè mí olúwa bá ń já ìdè tó dè mí tó dè iṣẹ́ mi olúwa já gbogbo ìdè tí wọ́n fi dè mí mọ́ ogun ayé mi olúwa fi iná já dànù bàbá jésù sọ mí di òmìnira olúwa sọ àwọn ọmọ mi di òmìnira olúwa sọ ìyàwó mi di òmìnira olúwa sọ ìdílé mi di òmìnira gbogbo ìdè ayé lára wa gbogbo ṣẹkẹṣẹkẹ ogun tó fi dè wá olúwa fi iná jà dànù olúwa sọ wá dòmìnira a fẹ́ bọ́ o ẹ̀mí mọ́ tú wa lẹ̀ yes ẹ̀mí mọ́ tú ẹnìkọ̀ọ̀kan wa lẹ̀ ẹja gbà ẹ̀mí mọ́ tu mi lẹ̀ gbogbo ẹrù ogun lórí mi olúwa yí dànù gbogbo ẹrù ogun lórí mi olúwa yí dànù gbogbo ẹrù àkóbá olúwa yí dànù gbogbo ẹrù àṣídẹ́ǹtì olúwa yí dànù gbogbo ẹrù ogun olúwa finá sún dànù jésù olúwa wà jésù kristi olúwa wa jésù lọ́wọ́ rẹ ló wà o bàbá lọ́wọ́ rẹ ló wà gbogbo agbára gbogbo agbára o jésù lọ́wọ́ rẹ ló wà jésù lọ́wọ́ rẹ ló wà bàbá lọ́wọ́ rẹ ló wà ó dájú o gbogbo agbára gbogbo agbára jésù lọ́wọ́ rẹ ló wà kò sí lọ́wọ́ oṣù o kò sí lọ́wọ́ àjẹ́ o ó dájú o gbogbo agbára láyé lọ́run o gbogbo agbára o jésù lọ́wọ́ rẹ ló wà amen so how to call me gbogbo agbára ni ó lò kí o fi bá mi ṣe káyé lè mọ̀ pé mo lólúwa ah gbogbo agbára ni ó lò ó yá ó yá gbogbo ipá rẹ̀ ni ó lò ó jésù ah kí o fi bá mi ṣe káyé lè mọ̀ pé mo lólúwa gbogbo agbára ni ó lò gbogbo agbára ni ó lò jésù kí o fi bá mi ṣe káyé lè mọ̀ pé mo lólúwa gbogbo agbára ni ó lò praise the lord so a to tún gbàdúrà so a to tún sọ fọlọ́n olúwa nínú ìpéjọpọ̀ àdúrà talẹ́ yìí olúwa lò gbogbo ipá àti agbára rẹ kó fi sọ̀rọ̀ mi dayọ̀ yes olúwa lò gbogbo ipá àti agbára rẹ kó fi sọ̀rọ̀ mi dayọ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa lò gbogbo ipá àti agbára rẹ kó o fi sọ̀rọ̀ wa dayọ̀ yes olúwa sọ̀rọ̀ wa dayọ̀ bàbá jésù sọ̀rọ̀ wa dayọ̀ olúwa lo gbogbo ipá àti agbára rẹ kó o fi sọ̀rọ̀ wa dayọ̀ olúwa sọ̀rọ̀ wa dayọ̀ ẹnìkọ̀ọ̀kan tó ń rẹpísẹ́ǹtì ìdílé kọ̀ọ̀kan nù péjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa lo gbogbo ipá àti agbára rẹ kó o fi sọ̀rọ̀ ìdílé wa dayọ̀ olúwa sọ̀rọ̀ wa dayọ̀ jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa a tún ti dé síwájú ìwọ ọlọ́run lálẹ́ olúwa wa bá wa pàdé gbogbo àwọn àdúrà táwọn gbà ẹ̀mí mọ́ kó gbà wọ́n á gba ìdarí àdúrà yìí gbogbo ogun tó ń bẹnu ayé wa olúwa bìwọ́nú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí ẹnì kọ̀ọ̀kan wa olúwa jẹ́ ká rí tiwa ṣe jésù olúwa wa ẹ jẹ́ ká kí aleluya mẹ́ta o aleluya hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo so mo kí ẹnì kọ̀ọ̀kan wá káàbọ̀ sínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí ti yorùbá yorùbá prayers tí a máa ń ṣe ní alalẹ́ so mo gba ọlọ́run gbọ́ pé nínú ìpéjọpọ̀ talẹ́ yìí so ohun tọ́lọ́run fẹ́ ṣe inú ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò ṣe so so mo fẹ́ ká mọ̀ pé ọlọ́run mọ ó mọ ogun tó ń ja ẹnì kọ̀ọ̀kan wa so ó mọ ibi tí bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ even nǹkan ká tẹ̀ tó sọ̀rọ̀ ó mọ ẹ̀dùn ọkàn wa mo fẹ́ ká mọ̀ yẹn dájú so lálẹ́ yìí a tún fẹ́ tẹ̀síwájú mo kàn fẹ́ fún wa ní scripture tá a máa lò so ó wà ní òwe second second king chapter five a ò ní kà á torí pé àkókò wa ò pọ̀ second king chapter five so láti verse one to fourteen second king five from verse one to fourteen so ibẹ̀ láti rí ìtàn arákùnrin kan tí wọ́n ń pè ní nemani so kákan lè fún ní topic so a lè sọ pé dídojúkọ ṣùgbọ́n tó ń bẹ ayé wa topic tá a lè fún nìyẹn dídojúkọ ṣùgbọ́n tó ń bẹ nínú ayé wa so wọ́n ní arákùnrin nemani yẹn so tẹ́ bá wo àwọn qualification tó ní ó ga qualification tí arákùnrin yẹn ní ó ṣe kí ni ó ga wọ́n ní pé olójẹ́ bí olórí ogun àwọn Syria olórí ogun olórí ogun wọ́n fi jẹ captain ṣùgbọ́n nǹkan kan wà nínú ayé rẹ̀ ẹ jẹ́ bí aka kaba swan yẹn jásáré ká wọ́n ní now Naaman the commander of the of the of the army of the king of Syria was a great and honourable man in the eyes of his master because by him the Lord had given victory to Syria. he was also a mighty man of valor but he was a leper ah ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sọ ń pa arákùnrin yẹn wọ́n ní ó jẹ́ ó jẹ́ ọkùnrin jagunjagun wọ́n ní wọ́n ní wọ́n ní pé nípasẹ̀ rẹ̀ ọlọ́run ti fún orílẹ̀-èdè rẹ̀ ní ìṣẹ́gun sẹ́rí àwọn Syria yẹn so wọ́n jẹ́ bí a lè pọ́n bí a lè fi wọ́n wé ọ̀tá fún àwọn ọmọ ilẹ̀ Israeli so ẹ rí i pé àwọn Israeli tẹ́ bá wo àwọn ọmọ Israeli so ẹ̀yà méjìlá ni wọ́n so ẹ̀yà ẹ̀yà méjì àwọn yẹn la ń pè ní Júdà ẹ̀yà Júdà so ẹ̀yà mẹ́wàá tó kù la ń pè ní Ísírẹ́lì so kí ni nǹkan tó fi fa ìyapa nǹkan tó fa ìyapa náà ni pé so látòrí Solomon ni wọ́n ti ní ìyapa ti wà torí pé Solomon jẹ́ aláìgbọrọ̀ so àwọn nǹkan tí Ọlọ́run sọ fún pé kó má ṣe ó ṣe so nítorí ẹ̀ ẹni tó wá jẹ́ bí ọmọ Solomon tó tó rọ́pò Solomon tí Solomon tó tó tó tó kú so ó ṣe àṣemáṣe so látòrí ẹ̀ òun ni a ti pín ilẹ̀ Israeli láti pín wọn sí ọ̀nà méjì àwọn ẹ̀yà méjì àwọn tó jẹ́ ti Juda àwọn ẹ̀yà mẹ́wàá ló jẹ́ ti Israel so ṣẹ̀dá àwọn àwọn tó wá jẹ́ ẹ̀yà mẹ́wàá yẹn so olórí ogun wọn náà ni àwọn Syria ṣùgbọ́n àwọn àwọn tó jẹ́ ẹ̀yà méjì tó jẹ́ ti Juda yẹn olórí ogun wọn ni àwọn Babylon àwọn Babylon ló kó wọn lẹ́rú so àwọn tí àwọn so eh, so eh, eh, arákùnrin Némánì yìí so ó wà lá ó wà ó jẹ́ jagunjagun fún àwọn Syria tó jẹ́ olórí ọ̀tá fáwọn ọmọ Israeli so ṣùgbọ́n ogun ogun gan ṣe kíni o ogun gan wà nù ayé rẹ̀ ṣe ìgbà mi wà ìyẹn lè jẹ́ jagunjagun ṣe gẹ́tì kan tí mo sọ ìyẹn lè jẹ́ kíni o ìyẹn yàrá pé a rí àwọn ọlọ́pàá tó pé ọlọ́pàá ni wọ́n ṣùgbọ́n àwọn gan lè ṣe kí ni àwọn gan lógun jẹjẹ bọ̀ pé àwọn doctors àwọn doctors tó wọ́n jẹ́ doctors tí wọ́n ń ṣiṣẹ́ tó wọ́n jẹ́ expert wọ́n jẹ́ expert nínú iṣẹ́ wọn ṣùgbọ́n àwọn gan ṣe kí ni àwọn doctors náà máa ń ṣàìsàn àwọn náà lógun even àwọn tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run gan àwọn tó jẹ́ pastor táwọn tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run àwọn gan ṣe kí ni o àwọn gan lógun o ẹ má jà torí nígbà míì a máa ń fẹ́ a máa ń fẹ́ gbàgbé pé ah bóyá for example ẹni tó jẹ́ ẹni tó jẹ́ doctor I believe pé ah, ẹni tó jẹ́ doctor kò ẹbí kò ẹbí kó rí gan fọ́ a máa ń ro a máa ń ro ńgbà míì so ló fi jẹ́ pé ńgbà míì tá a bá lọ sọ́dọ̀ àwọn doctors wa ẹlòmíì a máa jagbe mọ́ wọn ẹlòmíì a jagbe mọ́ doctor ẹ̀ pé ah wá pé ara ara ń ro mí náà kí ni prescription drug tẹ́ ẹ fún mi lánàá tẹ́ ẹ fún mi ní last week kò ṣiṣẹ́ ara yẹn ti ń ro mi àwọn agbọ́n mọ̀ pé àwọn gan náà ara máa ń ro wọn o àwọn náà ní prescription táwọn gan ń lò láti tọ́jú ara wọn àwọn tó jẹ́ ọlọ́pàá kankan so àwọn náà lógun jẹjẹ náà pé àwọn ọlọ́pàá mi àwọn ọlọ́pàá mi tó jẹ́ ọlọ́pàá wọn a lè ó ṣeé ṣe kárí lára àwọn ọmọ wọn tó yẹ pé wọ́n jẹ́ kírímínà tó jẹ́ ọmọ ọlọ́pàá tó yẹ pé ńgbà míì gan tó ń bá mú wọn lọ sí police station bàbá àwọn tó jẹ́ ọlọ́pàá ní lọ bẹ́ẹ̀lì wọn jáde so nǹkan tí mo sọ níbẹ̀ ni pé <laughs> kò sẹ́ni tí ò lógun so ìyẹn lè jẹ́ jagunjagun ọlọ́run lè fún yàn ní ìṣẹ́gun lórí ọ̀nà kan ṣùgbọ́n tó jẹ́ pé ní ọ̀nà míì ogun tún wà ńbẹ̀ so àwọn nǹkan yẹn la pè ní ṣùgbọ́n àwọn nǹkan yẹn la fẹ́ dojú kọ nínú àdúrà talẹ́ yìí so wọ́n ní pé arákùnrin arákùnrin Némánì yẹn ó jẹ́ jagunjagun ọlọ́run lò fún orílẹ̀-èdè rẹ̀ so ọlọ́run lò láti fún orílẹ̀-èdè ní ìṣẹ́gun ṣùgbọ́n òun gangan ní ogun tó ń jà ó lógun tó ń dé má bẹ́ẹ̀ sọ so address bíi sójà tó bá ti ń lọ ó ní àwọn ọmọ ogun tó wà lọ́ndà rẹ̀ á command wọn pé command sergeant àwọn àwọn sergeant a máa ní yẹ́sà níwájú ẹ̀ ṣùgbọ́n ó ní ogun tó ṣe kí o tó ń gan dasọ́bò mo gbàdúrà tó bá ní ogun tó ń bẹnu ayé wa táwa náà ń da sọ́bò nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí ọlọ́run yóò yanjú ogun náà so ṣùgbọ́n mo ní pé arábìnrin kan wà so ó jẹ́ bí ọmọ ọ̀dọ̀ fún ìyàwó ìyàwó Naaman òun ló wá sọ fún ó sọ fún ọ̀gá rẹ̀ ó ní oúnjẹ mọ wòlíì kan o ó ní wòlíì yẹn ó lágbára o torí pé àwọn àwọn Syria ọ̀pọ̀lọpọ̀ gba ni wọ́n ti kó àwọn ọmọ Israẹli lẹ́rú so ara àwọn tí wọ́n kó lẹ́rú tán kó nígbèkùn wá sílẹ̀ Syria ó ní ọmọdébìnrin yẹn so táwa dẹ̀ rí ọmọdébìnrin yẹn á rí i pé ó jẹ́ ń tínú rẹ̀ mọ́ so because kánípò fẹ́ lu ẹ̀tanú ni a ní ẹ̀yin tẹ́ ẹ kógun wá jà wá ẹ wá tún wá expect mi kí n ràn yín lọ́wọ́ inú ogun tẹ́ wà lẹ́kùsí kò ní fẹ́ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n torí pé ó jẹ́ kí ni o ó jẹ́ ń tínú ẹ̀ mọ́ so ó jẹ́ ntúni ẹ̀ mọ́ so anywhere tá a bá wà ẹ jẹ́ káwọn náà máa ṣe dáadáa ẹ jẹ́ káwọn máa ṣe dáadáa kò sẹ́ni tó lọ́wọ́n lè lò so ká ní pé ìyàwó Némánì lọ fojú di ọmọdébìnrin yẹn ni ọkọ rẹ̀ ò bá mọ̀ ti gba ìwòsàn so ọmọdébìnrin yẹn ló wá ó wá suggest fún ìyàwó Némánì pé mo dẹ̀ mọ̀ wòlíì kan o nílẹ̀ Ísírẹ́lì bí ẹ bá lè gbé eh, ọ̀gá ọkọ yín lọ sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ lè wò wọ́n sàn o ah, lóòótọ́ so kí wọ́n wọ́n ṣe so Némánì ni wọ́n sọ fún ọba Syria ọba Syria wá kọ lẹ́tà sí ọba Israeli so ọba Israeli rò pé bóyá ọba Syria fẹ́ bá ń jà ni pé àbó tún fẹ́ tán ni so wọ́n sà yanjú ẹ̀ láàrin ara wọn wọ́n ránṣẹ́ so ìgbà tí Elisha wá gbọ́ pé ah pé wọ́n mọ̀ ní pé arákùnrin kan mọ̀ dẹ́tẹ̀ Elisha wá ní pé ah ẹ lọ sọ fún un pé kí wọ́n wà pé wọ́n sì mọ̀ pé wòlíì kan bẹ ní ilẹ̀ Israeli wọ́n mọ̀ pé wòlíì kan ń bẹ ní ilẹ̀ Ísírẹ́lì ṣe rí iṣẹ́ ìrìnsẹ̀ wòlíì so Ọlọ́run máa ń gbé àwọn wòlíì dìde ó lè gbé wọn dìde fún orílẹ̀-èdè ó lè gbé wọn dìde fún ìlú so ṣe rí agbúlọ̀ recognize àwọn wòlíì o ìwé mọ́tàn sọ ó ní àwọn tó bá ṣe kíni o ó ní àwọn tó bá gbọ́rọ̀ sí wòlíì wọ́n jèrè wòlíì so wọ́n ní wòlíì láìsà sọ ó ní ẹ lọ pe arákùnrin yẹn wá so gbàtí gbàtí neman dé sí ilẹ̀ Israel so so wọ́n ní pé Neymar gan ò lè rí Elisha torí pé Elisha busy kì í ṣe gbogbo wòlíì la lè rí o so tá a bá mọ àwọn wòlíì tó jẹ́ àwọn ojú olóró wòlíì ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín o tẹ́ bá nǹkan tẹ́ fi mọ àwọn tó jẹ́ ojú olówó wòlíì wọn ẹ̀ ṣe rí àwọn wòlíì tó tọ́ mi ò sọ ń pa àwọn commercial prophet o àwọn wòlíì ògidì wòlíì wọ́n ṣòro rí ẹ̀ẹ̀kan lé ẹ̀ẹ̀kan lé pe ẹ̀ lé pe aago wọn gan kí wọ́n gbé aago wọn gbà mí. so wọ́n ní pé ìgbà tí Neymar ìgbà tí Neymar dé ìlú Israel ó rò pé torí pé òun jẹ́ ọlọ́lá pé tó máa ti dé tó ń dé pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun tó tẹ̀lé wá àwọn ẹ̀ṣọ́ tó àwọn àwọn àwọn àwọn kẹ̀kẹ́ ogun tó kó wá ó rò pé bóyá wòlíì wòlíì láìṣẹ́ ó máa máa bẹ̀rẹ̀ pé yẹsà yẹsà yẹsà wọ́n ní wòlíì ìlàísà wa nù ilé ó kàn rán ọmọ ó kàn rán kan náà ọmọdọ̀ rẹ̀ ó ní ẹ lọ sọ fún arákùnrin yẹn pé kó lọ wẹ̀ ní odò jọ́dánì kó kẹra bo odò jọ́dánì lẹ́ẹ̀meje pé ara rẹ̀ yóò sì mọ́ ah, ah ìgbà tó ń sọ fún nema wọ́n nínú wa bí nema nì pé ah èmi odidi ogun èmi odidi ọkùnrin mẹ́ta èmi jẹ́ pé èmi mò ń lídìí àwọn soldiers ní ní ní lórílẹ̀‐èdè mi èmi jẹ́ pé mo jẹ́ jagunjagun ó wá sọ pé kí n lọ wẹ̀ nínú odò tó dọ̀tí ah inú wa bí Naaman ó wá sọ fáwọn àwọn àwọn àwọn ọmọ ogun tó kó wa ó ní ẹja padà sí ẹja padà sí Syria ah, so wọ́n ní ọmọ ọ̀dọ̀ yẹn thank God ọmọ ọ̀dọ̀ yẹn tó tẹ̀lé wọn wá ó wá sọ fún pé ah, ah ọ̀gá ẹ̀ tiẹ̀ ní sùúrù náà ẹ ní sùúrù ẹ má kánjú ẹ má ẹ má jẹ́ kí ìbínú ba ire yín jẹ́ ṣé ká ní pé wòlíì níbi ká ẹ lọ ṣe nǹkan tó jù báyìí lọ sí ẹ ò ní ṣe ni na ìdí ni pé ṣe rí Némánì ó ṣeé ṣe kó ti tra àwọn ọ̀pọ̀lọpọ̀ bòmíì bí ó ti lọ sílé àwọn aláàfáà ó ti lọ sílé àwọn babaláwo wọ́n ti ní kó ṣe oríṣiríṣi gan bí wọ́n ti ní kó fi àgbo wẹ̀ bí àwọn ti ní kó lọ pa mà kó pa màálù kó fi ẹ̀jẹ̀ màálù wẹ̀ bí àwọn ti ní kó lọ kó gbé ẹbọ lọ sórí ìta kan so wọ́n ti sọ oríṣiríṣi tẹ́lẹ̀ kí ni yóò work so wọ́n á rò pé bóyá Elisha dàbí àwọn tí wọ́n ti gbà àwọn tán ti tán ti dúpẹ́ inú wa bí pé ah ẹ̀yin púpù gan <laughs> so onígbà tí ọmọ yẹn wá bá sọ̀rọ̀ wá ní gòkè ó náà ó ṣe é sẹ́ni ìgbà tó lọ ti abọ́nú odò yẹn ti bínú tù bínú ló lọ fi tara bọ̀ torí pé ńgbà tí wọ́n sọ pé kó tara bọ́nú odò yẹn ó ní pé sí àwọn odò míì wà tóun ò lè ṣe kíni tóun lè lọ tóun lè lọ wẹ̀ ńbẹ̀ ni sẹ́ni ńgbà míì wà bí a bá máa gba eré wa a gbúdọ̀ ní ìtẹríba a gbúdọ̀ ṣe kíni o sẹ́ni ibi tí ẹlòmíì ti sọ eré rẹ̀ nù nìyẹn nípa ẹ̀ ní ìtẹríba so ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pàpà tẹríba ara àdí tí ọlọ́run fi ní kó lọ ó ní kó lọ deep wípé pé lọ tẹríba lọ deep ara ẹ lọ tẹrí ara ẹ bá lọ tẹrí ara ẹ má jẹ́ kí ìgbéraga ó kó bọ̀ lọ tẹrí ara ẹ bá nínú odò Jọ́dánì nínú odò tó ń dọ̀tí odò tó ń dọ̀tí tó ń rùn yẹn ibẹ̀ gangan lọ́lọ́run á fi ìwòsàn rẹ̀ sí ṣẹ́dígbà mi wà a lè mọ wò pé bóyá odò tó dáa odò tó dáa tẹ́ pé ó funfun níníní a lè rò pé bẹ́ẹ̀ ni ire wa wà o ó lè mọ̀ jẹ́ pé ibẹ̀ ni ire wa wà ó lè jẹ́ pé bí odò tó dàbí kó dọ̀tí táwọn yóò fara táwọn yóò fojú sùn táwọn yóò kà sí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe kí ni ọlọ́run á lọ tọ́jú ire wa sí gbà míì ẹ mọ̀ jẹ́ ká ní àfojúdi so wọ́n ní pé ìgbà tó yá ó lọ sódò yẹn pẹ̀lú ìbínú pé èmi mọ̀ pé ó dájú pé ó máa máa rò pé tí òun bá lọ wẹ̀ lẹ́ẹ̀meje tí ara òun ò sì mọ́ gbogbo àwọn sójà tó ń kó wá yẹn òun nìkan náà arrest Elisha ni so ó karabodò yẹn ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀tẹ̀ yẹn sì wà lára rẹ̀ sẹ́yìnbà tó máa fi karabọ̀ ní ìgbà keje wọ́n ní ara ẹ̀ ṣe kíni o ara ẹ̀ sì wà mọ́ bí ara ọmọ tuntun ó wá bẹ̀rẹ̀ sí ní kálẹ́lúyà pé ah, ah, ẹ̀tẹ̀ ń mọ̀ ti lọ ẹ̀tẹ̀ ń mọ̀ ti lọ gbogbo ẹ̀tẹ̀ yẹn ṣe kíni ó disappear sẹ́rí mírèkù yẹn kò ṣẹlẹ̀ rí o àkọ́kọ́ tó kọ́ sẹ́rí irú mẹ́rẹ́kù tó kọ́ ṣẹlẹ̀ yẹn ìgbà ayé Mósè ló kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run sọ fún Mósè ní Exodus chapter three and four pé kó ki ọwọ́ rẹ̀ sí abíyá ó ní kó mu jáde ọwọ́ Mósè dẹ̀tẹ̀ Ọlọ́run tó wá ní pé kó ki ọwọ́ yẹn bọ abíyá yẹn padà dẹ̀ ẹ̀tẹ̀ yẹn ṣe kí ni ẹ̀tẹ̀ yẹn sì pòórá so ìgbà àkọ́kọ́ ìgbà kejì tá a tún máa rírú iṣẹ́ ìyanu yẹn nìyẹn so inú inú inú inú ọkùnrin yẹn wá sóò dùn ó kó ó wá kó ẹrù wá fún Elisha ṣùgbọ́n Elisha ò gbẹrù yẹn àwọn ẹ̀bùn tó kó wá àwọn aṣọ àwọn owó kò gbà kò gbà sẹ́yìn ìdí ni pé arákùnrin yẹn ti jẹ́ kèfèrí so kò tí ì gbàgbọ́ so ẹ rí i pé Elisha ò gbà ó ní pé kó máa lọ pé ọlọ́run ìṣẹ̀lẹ̀ ti wò sàn ó ní kó máa lọ so ẹ̀kọ́ gan náà ló jẹ́ kì í ṣe gbogbo ẹ̀bùn nìyẹn lè gbàǹgbà mi kì í ṣe gbogbo ẹ̀bùn ó nìyẹn lè gbà mo gbàdúrà a ò ní gba nǹkan tí ó kó bá wa so wòlíì Elisha ó ní pé ó náà ò ní gba ìbọn yẹn lọ́wọ́ ẹ̀ so arákùnrin tó wà pẹ̀lú Elisha wọ́n gba arákùnrin yẹn ní Gehazi Gehazi yẹn ló wá wò pé ah sí ọ̀gá ń ya ọ̀dẹ̀ ni pẹ̀lú gbogbo tí ẹ̀kọ́nọ́mì ṣe rí báyìí kò wá tún ní gba nǹkan lọ́wọ́ arákùnrin yìí so ó wá sọ pé ó náà ó sì gba nǹkan lọ́wọ́ ẹ̀ so ńgbà tí wòlíì Elisha ní kó máa lọ so wọ́n ní Gehazi wá tẹ̀lé ó wá lọ gba gbogbo ẹrù yẹn gbà tó padà síwájú Elisha Elisha ní gbogbo ló lọ ó ní pé òun ò lọ bì kankan Elisha wá sọ pé ṣé ó rò pé ojú òun rí ni nígbà tó lọ gba ẹrù ó ní ṣé ṣé àkókò ni láti máa gba ìbọn so wá sọ fún ó ní ó ní ẹ̀tẹ̀ námánì kó ṣe kí ni o kó lẹ̀ mọ́ wọ́n ní àti àti àwọn ìran rẹ̀ ẹ̀tẹ̀ námánì ṣe kí ni o ó ṣe lẹ̀ mọ́ mo gbàdúrà ogun ológun ò ní di tiwa o so alẹ́ yìí a fẹ́ lọ gbàdúrà àwọn àkókò tó pọ̀ mọ́ àwọn náà fẹ́ sọ fọlọ́run pé tó bá ní gbogbo ṣùgbọ́n tó ń bẹ nínú ayé wa àwọn ogun tí à ń da sọ́bù yes àwọn ogun àwọn ogun àwọn àwọn àwọn ogun tó ń bẹ nínú ayé nìkọ̀ọ̀kan wa àwọn ogun tó dàbí ṣùgbọ́n a fẹ́ sọ fọlọ́run kọ́lọ́run kó wá bá a ṣe ogun náà wọlẹ̀ yes torí pé agbára ọlọ́run ṣe kíni o agbára ọlọ́run ká kò sí nǹkan tí agbára ọlọ́run ká ẹ já lọ gbàdúrà a sọ fọlọ́run olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa tó bá ní gbogbo gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ nínú ayé tèmi náà olúwa bá ń fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù gbogbo ogun tó ṣe kí ni o gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ dẹ̀ sẹ́rí àwọn tó dẹ̀tẹ̀ yẹn ìgbà míì wọn èjẹ́ kí wọ́n wà close mọ́ àwọn èèyàn torí pé wọ́n believe pé wọ́n máa ń contaminate anything tí ẹ̀dẹ̀tẹ̀ bá fọwọ́ kàn kí ni yẹn contaminated so àwọn èèyàn máa sá fún wọn bí ẹni tí wọn ò gbúdọ̀ dín pẹ̀lú ẹja gbàdúrà ẹja sọ fọlọ olúwa gbogbo ogun tó ń bẹnu ayé mi tó dàbí ẹ̀tẹ̀ nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa bá ń wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀mí lálẹ́ gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ tó ń jà mí gbogbo ogun tí mò ń da sọ́ọ̀bù mọ́lẹ̀ olúwa bá ń fẹ́ ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù gbogbo ogun tó ń bẹ nínú ayé wa tó ń bẹ nínú iṣẹ́ wa tó ń bẹ nínú nínú ìdílé wa gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ ẹja gbàdúrà yẹn olúwa bá ń fẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀dàrọ̀ yes gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ àìlímà sindalika pọ́límà sinfo judea olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ̀dàrọ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ̀dàrọ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ̀dàrọ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ̀dàrọ̀ gbogbo ṣùgbọ́n ayé wa gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ gbogbo ṣùgbọ́n ayé wa olúwa kọlù lórúkọ jésù olúwa kọlù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ bàbá yìí olúwa gbogbo ogun tí mò ń da sọ́bò yes gbogbo ogun tí mò ń ṣe kí ni o gbogbo ogun tí mò ń da sọ́bò mọ́ra olúwa bá ń ṣẹwọlẹ̀ lálẹ́ sẹ́ni tá a bá lè gba àdúrà yẹn dáadáa ọlọ́run fẹ́ rìn nínú ọ̀rọ̀ tí a sọ yẹn yes ọlọ́run fẹ́ ṣẹ ogun irú àwọn ogun báyẹn ọlọ́run fẹ́ ṣẹwọlẹ̀ pátápátá yes tá ò ní gbúrú ẹ̀ mọ́ ni o ọlọ́run yẹn náà wà láàyè o ọlọ́run yẹn náà là ń ké pé o so a tún gbà ẹ̀mẹ́ta la gbà o olúwa gbogbo gbogbo ogun tí mò ń da sọ́ọ̀bù mọ́ra gbogbo ṣùgbọ́n ayé mi olúwa lálẹ́ ìbá yanjú ẹ̀ olúwa bá ń fagbára rẹ yanjú ẹ gbogbo ogun tó dàbí tó dàbí ẹ̀tẹ̀ gbogbo ogun ṣùgbọ́n ayé mi olúwa bá ń kọlù lálẹ́ ẹjẹ́ àtúgbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa kọlù ẹ olúwa yanjú ẹ olúwa yanjú ẹ olúwa yanjú ẹ gbogbo ogun tá à ń da sọ́ọ̀bù mọ́ra elima sindalika polima safa jirika polia olúwa yanjú ẹ olúwa bá kọlu ogun náà dànù olúwa kọlu ogun náà ẹ̀jẹ̀ rẹ olúwa fi wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù gbogbo ẹ̀tẹ̀ ayé wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù màlímà sindali kapo ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù jésù olúwa wá ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wò ṣùgbọ́n jábẹ́sì wo ṣùgbọ́n ayé mi. ẹja tún gbà ìgbà kẹta rèé yes olúwa gbogbo ogun tí mò ń da sọ́bò mọ́ra ẹja gbàdúrà yẹn o olúwa bá ń ṣẹwọlẹ̀ lálẹ́ ogun náà jó pòórá yẹ́nì kò tẹ́kọ̀ọ́ lọ́run ní more than a ò mọye minutes tó arákùnrin yẹn fi wẹ̀ bọ̀ wọ́n ìgbà keje báyìí wọ́n ní ara rẹ̀ sì mọ́ gẹ́gẹ́ bí ara ọmọ tuntun so agbára ọlọ́run wà síbẹ̀ kò sẹ́ni gbogbo ogun tí a ń sọ yìí kò tẹ́kẹ̀ ọlọ́run more than one second láti ṣẹ́wọlẹ̀ ẹja gbàdúrà ìgbàgbọ́ wa lágbóló lò pé olúwa jọ̀ọ́ gbogbo gbogbo ogun tí mò ń da sọ́bò mọ́ra gbogbo ogun tó dàbí ṣùgbọ́n nínú ayé tèmi náà olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa jẹ́ kí ogun náà pòórá yes olúwa bá ń fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù ẹ̀jẹ̀ tún lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù yes yes yes ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù àìlímà sídálíkà pọ́lìà àwa náà rí ara wa bọ́nú ibú ẹ̀jẹ̀ jésù yes a ara wa bọ́nú ibú ẹ̀jẹ̀ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù gbogbo ogun tó dàbí ṣùgbọ́n nínú ayé wa gbogbo ogun tó dàbí ẹ̀tẹ̀ nínú ayé wa gbogbo ogun tá à ń da sọ́ọ̀bù mọ́lẹ̀ lórúkọ jésù olúwa wẹ̀ dànù olúwa wẹ̀ dànù olúwa wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀jẹ̀ àgbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù bàbá jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù gbogbo ẹ̀tẹ̀ ayé wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ yí àdúrà yẹn padà ẹjá yí àdúrà yẹn padà ẹjá bàbá yẹn olúwa gbogbo àmì káàmì tí àwọn ọ̀tá fi sí mi lára tó ń yọ mí lẹ́nu yes so àmì yẹn fún ẹlòmíì so ẹ̀tẹ̀ yẹn ó lè ó lè dàbí àmìkámì yes ó lè ó lè dàbí àmìkámì tí àwọn ọ̀tá fi síyàn lára láti máa yọ̀yàn lẹ́nu ẹja sọ fọlọ́ olúwa gbogbo àmìkámì lára mi ètò ń yọ ayé mi lẹ́nu olúwa bá ń fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ yes ẹ̀jẹ̀ jésù kó sì dànù gbogbo àmì ogun lára mi gbogbo àmì ogun àmìkámì tó ń yọ mi lẹ́nu àmìkàmì tó ń yọ ìdílé mi lẹ́nu àmìkàmì tó ń yọ àwọn ọmọ mi lẹ́nu olúwa nípa gbára ẹ̀jẹ̀ rẹ olúwa ṣì dànù kó para ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ yes olúwa lo agbára ẹ̀jẹ̀ rẹ kó fi parẹ́ tó bá ní gbogbo àmìkàmì àmì ogun gbogbo àmì ogun lára wa àmì ogun lára wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ àmìkàmì tó ń yọ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́nu lórúkọ Jésù olúwa parẹ́ olúwa parẹ́ olúwa parẹ́ olúwa parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó ṣì dànù ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó ṣì dànù ẹ̀jẹ̀ jésù kó parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ ṣì dànù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ ṣì dànù lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ ṣì dànù gbogbo àmì ogun gbogbo àmì àṣetì gbogbo àmì àmúbọ̀ gbogbo àmì káàmì tó ń yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ jésù olúwa wa ẹjẹ́ àwọn náà gbàdúrà yìí ẹjẹ́ sọ fọlọ́pọ̀ olúwa ìláìṣà tèmi náà dà olúwa rán ìláìṣà tèmi náà sí mi olúwa ṣe kí ni rán ìláìṣà tèmi náà sí mi sọ sẹ́rí ìbápàdé yẹn tí kò bá ṣe pé ìsopọ̀ ìsopọ̀ yẹn wáyé láàrin Elisha àti Neman. so ó ṣeé ṣe kí Naaman kó kó kó bá ètè kú ó ṣeé ṣe kó kú sínú ètè yẹn ó ṣeé ṣe kó kú sínú ogun yẹn ṣe àwa náà nílò àwọn ìbápàdé kan a nílò àwọn ìsopọ̀ kan a nílò àwọn divine connection kan so bí a bá bọ́ nínú àwọn ogun míì tá à ń jà a nílò divine connection a nílò kí mo pé o divine connection so sẹ́ni ọlọ́run ló dẹ̀ mọ ọ̀nà tó lè fi gbé divine connection yẹn wá ìgbà mi ò lè ò lè wá bí idea ìgbà mi ẹnìkan lè fi nǹkan lọ wá pé ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ẹ̀yin ẹ̀ rẹ nǹkan báyìí nǹkan báyìí so divine connection ẹja gbàdúrà ẹja olúwa àwọn ìsopọ̀ ìsopọ̀ tí ó fà mí jáde kúrò ní ogun tí mo wà tá a ṣe gbàdúrà yẹn nìyẹn àwọn ìṣó divine connection tó ṣe kí ni o tí ó fà mí jáde kó òun ogun olúwa olúwa jẹ́ kí ìsopọ̀ yẹn ó wáyé lálẹ́ yìí olúwa jẹ́ kí ìsopọ̀ yẹn ó ṣe kí ni olúwa jọ wáyé olúwa so mí pọ̀ mọ́ Èlíṣà tèmi àwọn ìsopọ̀ tí ó fà mí jáde kó òun ogun tí mo wà olúwa jọ wáyé olúwa so èmi náà pọ̀ mọ́ Èlíṣà tèmi ẹ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa sowápọ̀ mọ́ elisha àtàwa náà àwọn ìsopọ̀ láti ọ̀run wá àwọn divine connection ẹ̀ka ìsopọ̀ láti ọ̀run wá etí ó fà wá jáde kúrò ní ogun tá a wà àwọn ìsopọ̀ láti ọ̀run wá etí ó fà ayé wa jáde kúrò ní ogun lórúkọ jésù olúwàjọ́ wáyé olúwa jẹ́ kí ìsopọ̀ náà wáyé àwa náà sowápọ̀ mọ́ elisha wa. Baba jésù jọ sowápọ̀ mọ́ elisha wa ìkàpá talima sídìkàpọ́lìà olúwa sowápọ̀ mọ́ elisha tàwa náà ibo ni elisha wa wà ibo ni elisha wa wà olúwa sowápọ̀ olúwa sowápọ̀ ẹja gbàdúrà yẹn o olúwa so mí pọ̀ mọ́ elisha tèmi náà ìkàpàtàlímà sídìkàpọ́lìà olúwa sọmípọ̀ mọ́ Èlíṣà tèmi náà àwọn àsopọ̀ láti ọ̀run wá etí ó fàyè mi jáde kúrò ní ogun lórúkọ Jésù olúwa sọmípọ̀ mọ́ sọmípọ̀ mọ́ Elisha tèmi sọmípọ̀ mọ́ wòlíì Elisha tèmi ibikíbi tí wòlíì Èlíṣà tèmi náà bá wà olúwa kọ̀nẹ́tì mi mọ́ wọn olúwa sọmípọ̀ mọ́ wòlíì Èlíṣà tèmi ẹ jẹ́ gbàdúrà ẹ gbàdúrà níbi tí mo ti ń ṣiṣẹ́ níbi tí mo ń gbé ní stéètì tí mo wà ló orílẹ̀-èdè tí mo wà olúwa sọ mí pọ̀ mọ́ Èlíṣà tèmi náà jésù olúwa jésù kristi olúwa agbára bẹ agbára bẹ agbára bẹ nínú ẹ̀jẹ̀ jésù ó agbára bẹ agbára bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ Agbara ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Agbara ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára bẹ agbára bẹ agbára bẹ nínú ẹ̀jẹ̀ Jésù amen. àwọn gbàdúrà. olúwa àti èmi àti ìdílé mi olúwa rì wá sínú agbada ibú ẹ̀jẹ̀ rẹ̀ àwa náà fẹ́ a fẹ́ bọ́ sínú odò jọ́dánì sẹ́rí odò jọ́dánì yẹn fún àwa so ó lè mọ̀ jẹ́ odò so sẹ́rí because agbúrò kéèsára so ibi tí àwọn ẹlòmíì ti máa ń wà deceived by àwọn false prophet yẹn so wọ́n á sì kó ti bíbélì wọ́n á kó ti bíbélì wọ́n á ní ṣèbí inú bíbélì ṣèbí ìlà ẹ̀ṣà ní kí arákùnrin yẹn kó lọ wẹ̀ lódò jọ́dánì pé àwọn lè sọ fún àwọn lè àwọn lè wọ́n lè sọ pé ẹ̀mí olúwa ní kí èèyàn lọ sódò ọ̀sùn láago láago méjì kó lọ kó lọ wẹ̀ so agbúlọ̀ kéè sára so mo gbàdúrà ẹ̀mí òkùnkùn ní sì wá darí o so so so ṣùgbọ́n sẹ́rí odò jọ́dánì ti tà wá lónìí òun náà ni ẹ̀jẹ̀ jésù yes a lè wẹ̀ nú ẹ̀jẹ̀ yẹn yes sẹ́ni kò sí ogun tí a gbé wọnú ẹ̀jẹ̀ jésù tó gun yẹn ò ní ṣẹ so a fẹ́ lo agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù láti gba àwọn àdúrà tó kù ká tó parí lálẹ́ so torí odò jọ́dánì yẹn ó rẹpísẹ́ǹtì ẹ̀jẹ̀ jésù ẹni pé jésù gan gbà tó wá tẹ́ wíwé matthew three so ibo ni wọ́n ti baptize ibo ni johanne ti rí jésù bọmi the same odò jọ́dánì ni agbára ń bẹ ń bẹ odò yẹn ó ń tọ́ka sí ẹ̀jẹ̀ jésù ó ń tọ́ka sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí kò sí ègún tí ò lè wẹ̀ dànù yes odò jọdani ó ń tọ́ka sí agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù èyí tó lè fẹ́ gbogbo tó lè fọ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo nǹkan tí àwọn ọ̀tá fi síyàn lára láti máa yọ lẹ́nu èyí tó lè wẹ gbogbo àmẹ̀kámẹ̀dànù èyí tó lè wẹ gbogbo ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ọ̀tá lára yàn èyí tó lè wẹ̀ dànù ẹja gbàdúrà àsọ fọlọ́run olúwa àtẹ̀mí àtẹ̀bí àtàrà mi olúwa rì wá ní ibú ẹ̀jẹ̀ rẹ̀ tá a ṣe gbàdúrà ẹni olúwa ṣe kíni rì mí bọ́nú ibú ẹ̀jẹ̀ rẹ̀ olúwa rì iṣẹ́ mi bọ́nú ibú ẹ̀jẹ̀ gbogbo àwọn nǹkan ní mi àwọn mọ́tò tá à ń wà kiri ẹja gbà o olúwa rì mí bọ́ àtẹ̀mí àtọmọ àtayá àti ilé àti gbogbo nǹkan ní mi olúwa rì wá bọ́dún bú ẹ̀jẹ̀ rẹ̀ a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá olúwa rì wá sínú bú ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kò wẹ̀ wá yes a rí ara wa sínú bú ẹ̀jẹ̀ jésù fún ìwẹ̀nùmọ́ láti òkè wá yes fún ìwẹ̀nùmọ́ láti òkè wá a rí ayé wa bọ́nú bú ẹ̀jẹ̀ jésù fún ìwẹ̀nùmọ́ láti òkè wá olúwàjọ ríwá sínú owó ẹ̀jẹ̀ rẹ̀ àìlímà sàdálímà síndìkàpọ́lìà olúwàjọ rí ayé wa sínú owó ẹ̀jẹ̀ rẹ̀ olúwa rí iṣẹ́ wa sínú owó ẹ̀jẹ̀ rẹ̀ olúwa rí ìdílé wa sínú owó ẹ̀jẹ̀ rẹ̀ àwọn nǹkan ní wa àwọn mọ́tò àwọn nǹkan ìrìnsẹ̀ wa lórúkọ jésù olúwa rí sínú bọ́ ẹnìkọ̀ọ̀kan wa rí wa sínú bọ́ tó bá dé gbogbo má jẹ̀mú ibi lórí wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù tó bá dé gbogbo ètekéte lórí wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù tó bá dé gbogbo àmìkáàmì lára wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ sí dànù ẹ̀jẹ̀ gbàdúrà yẹn ẹ̀jẹ̀ jésù wẹ̀mí rì mí sínú bọ́ ẹ̀jẹ̀ rẹ̀ rì ìdílé mi sínú bọ́ ẹ̀jẹ̀ rẹ̀ gbogbo àmì òkùnkùn lára mi gbogbo àmì ogun lára mi gbogbo gbogbo gbogbo ogun inú ẹ̀jẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ gbogbo ogun inú ẹ̀jẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí ẹ̀jẹ̀ jésù wẹ̀ ayé mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ orí mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí ẹ̀jẹ̀ àgbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ìdílé mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ àwọn ọmọ mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ iṣẹ́ mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ilé mi àwọn nǹkan ìrìnsẹ̀ mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa a gbàdúrà so a sọ a sáré gbàdúrà yìí à á sọ fọlọ́n pé olúwa láti òní lọ olúwa máa tọ́ ìṣiṣẹ́ mi ẹ̀mí mi máa darí mi so ẹ rí i pé ṣe rí arábìnrin tí ó jẹ́ bí ọmọdébìnrin tó ń ṣiṣẹ́ nílé nílé nemani yẹn a lè sọ pé òun ló dàbí òun ló dàbí olùrànlọ́wọ́ tọ́lọ́run ń lò so láti láti tọ́ka sí nemani ibi tí ó ti gba ìwòsàn so bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí ẹ̀mí mọ́ máa ń ṣe o ẹ̀mí mọ́ náà lè tọ́ wa yes so tá a bá fàyè gba ẹ̀mí mọ́ nú ayé wa yóò máa tọ́ wa yóò máa darí wa yes a a a máa sọ pé ká gbégbèsè báyìí gbégbèsè báyìí lọ síbi báyìí dúró níbi báyìí so bẹ́ẹ̀ ni ẹ̀mí mọ́ náà ṣe máa ń ṣiṣẹ́ so a so bẹ́ẹ̀ gẹ iṣẹ́ irú iṣẹ́ tí arábìnrin yẹn ṣe yẹn irú iṣẹ́ tí ẹ̀mí mọ́ náà máa ń ṣe fún wa nìyẹn so ó máa ó máa máa tọ́ wa ìgbà míì tá bá fẹ́ jà. Ja ìgbà míì tá a bá fẹ́ bínú ẹ̀mí mọ́ ya sí ẹ rí i pé ẹ rí i pé lábìrin yẹn ló tún olótú pẹ̀tù sí Némánì ìgbà tó fẹ́ fi ìbínú ba rẹ̀ jẹ́ so ẹ so arábìnrin yẹn tún ní a ẹ sì mọ́ bínú ọ̀gá ẹ ẹ tẹ ní sùúrù ẹ̀mí iṣẹ́ ara àwọn iṣẹ́ tẹ̀mí mọ́ ń ṣe nìyẹn o yes òun ló lè mú wa borí ẹ̀ṣẹ̀ òun ló lè mú wa rin ìrìn àjò ayé wa yes ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ olúwa nípa gbàdúrà ìbímọ rẹ olúwa máa tọ́ mi wọ̀ mí lágbára máa darí ayé mi máa darí gbogbo ìgbésẹ̀ mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí mo máa tọ́ wa wọnú wa lọ yes ẹ jẹ́ máa bèrè fún agbára agbára ẹ̀mí mọ́ ẹ̀mí mọ́ tí ó máa tọ́ wa ẹ̀mí mọ́ tí ó máa darí wa olúwa wọ̀ wá lágbára wọ̀ wá ní agbára wọ̀ wá lágbára ẹ̀mí mọ́ tí ó máa tọ́ wa tí ó máa tọ́ ìṣiṣẹ́ wa ká òfin ní ṣe ohunkóhun ṣe lórúkọ jésù olúwa gbé wa wọ̀ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí alágbára ẹ̀mí mímọ́ máa tọ́ wa máa tọ́ wa máa tọ́ wa máa tọ́ wa máa darí wa ẹjẹ́ àgbà ẹ̀mí mọ́ wọnú mi lọ máa tọ́ mi máa darí ìṣiṣẹ́ mi máa darí gbogbo ìgbésẹ̀ mi ẹ̀mí mọ́ máa tọ́ mi ẹ̀mí mọ́ kúnú ọkàn mi ẹ̀mí mọ́ wọnú mi lọ ẹ̀mí mọ́ kúnú ọkàn mi ẹ̀mí mọ́ wọnú mi lọ ẹ̀mí mọ́ kúnú ọkàn mi máa tọ́ mi máa darí mi jésù olúwa wa jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó kọ́ nípa àti agbára àdúgbò fún ìdarí àdúrà ti alẹ́ yìí lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa tó bá ní gbogbo àwọn ṣùgbọ́n tó ń bẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa kọlù bàbá jésù kọlù ṣùgbọ́n ayé wa olúwa kọlù gbogbo ṣùgbọ́n ayé wa gbogbo ogun tá à ń da sọ́bò mọ́lẹ̀ gbogbo ogun gbogbo ogun tó ń bẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ jésù ogun náà olúwa jó pòórá a béèrè fún ẹ̀jẹ̀ Jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá ìdílé wa kọ̀ọ̀kan olúwa rí wa sínú bú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ wá ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ wá ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ wá ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ wá gbogbo ogun tó ń jẹ nìkọ̀ọ̀kan wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ tó bá dé gbogbo àmì ká mi lára wa ètò ń yọ ayé wa lẹ́nu ètò ń fogun jà wá lórúkọ Jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù ẹnì kọ̀ọ̀kan wa nínú ìpéjọpọ̀ àdúrà talẹ́ yìí ogun ayé wa jó pòórá lórúkọ Jésù gbogbo ṣùgbọ́n ayé wa Olúwa jó pòórá a tún gbàdúrà ẹ̀mí mọ́ kó máa tọ́ wa ẹ̀mí mọ́ rẹ kó máa darí wa àwọn èso láti ọ̀run wa ètí òbúkáyé wa kó tẹ̀síwájú àwọn ìsopọ̀ láti ọ̀run wa ètí ó fà wá jáde kó ònú ogun lórúkọ jésù olúwa ṣètò rẹ̀ nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí adúpẹ́ torí pé ẹ ti gbọ́ tiwa o jésù kristi olúwa wá jésù olúwa wá.